فإن خير الحديث كلام الله وخير الأدي أدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة الدلالة وكل الدلال في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته تي a bá ronú jinlẹ̀ sí ẹ̀kọ́ ìmọ̀ àti àmúlò tí àwọn sàbí òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam rẹ̀dàlá anhum tí wọ́n gbà láti ọ̀dọ̀ òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam a rí wípé eléyìí nìkan ó ní àkóyọ kúrò nínú gbogbo kọndíṣàn tí ẹ̀dá bá wà pàápàá jùlọ àwa mùsùlùmí òun náà ló fà tí Sayyidina Umar radiyallahu anhu ló fi sọ tó sọ wípé nahnu qawmun a'azzana Allahu bil Islam famahma nabtaghi al-'izza fi ghayri ma a'azzana Allah adhallana Allah ó nahnu qawmun àwa tá a o. a jẹ́ ìjọ tó jẹ́ pé àázánà bil islam ọba adẹ́dà allah subhanahu wa ta'ala ó fi islam ó fi gbé wa ga ó fi pọ́n wa lé ó fi ṣe ìborí fún wa lórí gbogbo ẹ̀dá torí pẹ̀lú islam láàfin ma bó ló ṣe ẹ̀ka rori bó ló ṣe ẹ̀ka sọ̀rọ̀. bó o lè ṣe ká tí Islam bá kúrò nínú ọ̀rọ̀ ẹ̀dá ìrorí rẹ̀ ògùn ìsọ̀rọ̀sí rẹ̀ máa wọ́ ìṣesí rẹ̀ yóò dẹ̀ jẹ́ òdì tó jẹ́ pé tí eléyìí bá ti gbun nínú ọ̀rọ̀ ẹ̀dá ọ̀rọ̀ rẹ̀ ti dojú rùn kọ́lọ́mọ́ dojú ọ̀rọ̀ ọ̀rọ̀ wa rú. tí eléyìí bá dẹ̀ sì yanjú nínú ọ̀rọ̀ ẹ̀dá ìyẹn nìkan ni ó jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ ó yanjú tí gbogbo nǹkan bá dàrú tí ẹ ò ní dàrú ń bẹ tí ẹ dẹ̀ máa dá ń bẹ torí wípé kí ni ìròrí rẹ̀ ìsọ̀rọ̀ sí àti ṣe sí ó wà lójú ọ̀nà. ìdí eléyìí ni Umar radha anhu ló fi sọ̀n tó sọ pé ó ní fa mahama nabtaghi al-izza fi ghayri ma azzana Allah adallana Allah gbogbo gbà tọ́ba ti jẹ́ pé àwọn lépa ń jẹ́ ìran àgbéga àpọ́nlé ẹ̀yẹ nínú tí ìṣe tọ́lọ́mọ bá fi pọ́n wa tó fi gbé wa ga tó fi yẹ́ wa sí àdẹ̀nìyẹpẹrẹ. Si wọlé azubila adẹni yẹpẹrẹ tó fi ń túmọ̀ sí wípé ní gbogbo ìgbà n tó lè yanjú ọ̀rọ̀ ẹ̀dá òun náà ni wípé kó padà sí ìpìlẹ̀ wípé ẹni àálù tó ń bá wà kí ni àkóyọ tí ọlọ́run ọba fi rán òjíṣẹ́ náà bó ntí kóun ó lò nù láti fi yanjú ọ̀rọ̀ òun torí wípé kí ni a máa rí níbi àwọn mashakil tó jẹ́ ìsíyà bí orí ń fọ́ ni èèyàn ní malaria àwọn oògùn tí wọ́n fún wa ń gbà míì wípé ká lò sí i bóògùn yìí ò bá tiẹ̀ korò pé kò bá wa lára mu ìfẹ́kìtì ẹ̀ lára ńgbà tá a bá lò tán yìí máa gbóni bákan bẹ́ẹ̀ náà ni àwọn oògùn tí Allah subhanahu wa ta'ala tó fún wa wípé ká lò láti fi tún gbèsè ayé wa ṣe àwọn nǹkan yìí nígbà míì ó lè korò ó lè ṣe bí ẹ ń fẹ́ nira ṣùgbọ́n dájúdájú òun ni tó jẹ́ wípé kò sí ọ̀nà míì tá a fi lè gbà yọ nínú òkè ìṣòro àfi pẹ̀lú rẹ̀ gbàtí Allah subhanahu wa ta'ala ti ń pa wá láṣẹ lórí tí a fi wá lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ kí ló sọ ó ní isti'inu bis-sabr was-salat ẹ wá ìrànlọ́wọ́ ọba adẹ́dà pẹ̀lú sùúrù àti irun kíkí kí ló fi tẹ̀lé ó ní fa innaha lakabiratun illa adada khashi'in ó lágbára o ó tóbi ìmọ̀ wárà lọ́wọ́ pẹ̀lú nǹkan méjèèjì ó tóbi ṣùgbọ́n. àwọn tí máa ń rọ̀ lọ́rùn òun ni àwọn tí wọ́n ń páyà ọlọ́run ọba alladhina yazunnuna annahum mulaqu rabbihim àwọn tó jẹ́ wípé wọ́n rí àrídájú wípé ọjà yìí ń bọ̀ wá tú á lè ṣe pẹ̀kínrẹ̀kí pẹ̀lú ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala tó dẹ̀ jẹ́ wípé. n tí ó béèrè lọ́wọ́ ẹ̀dá tó pàtàkì jù òun lẹ̀sìn torí tẹ̀sìn bá yanjú èyí tó kù nínú ọ̀rọ̀ rẹ̀ nígbèsè ayé máa yanjú ẹnìkan ò ní lẹ́sìn kọ́ má wàá lo iye ayé bọ́lọ́wọ́n bá ṣe fẹ́ ká lò kò pọ́sibù ẹnìkan ò ní ní ẹ̀sìn ká sọ pé kò lólé ayé rẹ̀ dáadáa mustahil hada kò possible ló fi wá túmọ̀ sí pé kí lẹ́sìn ẹ̀sìn ni tọ́à bọ́lọ̀hún ọba ṣe fi rójìṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam ìjuwọ́júṣẹ̀ fún ọba adẹ́dà bọ́lọ̀hún ọba ṣe fi rójìṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam bóòdẹ̀ ló ṣe fi hàn bó ṣe wà nínú Qur'an ló fi jẹ́ pé ń gbà wọ́n ń bi òjíṣẹ́ náà bí nana Aisha lè rí dára ana kí ni kólùkù ìṣesí ìwà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó ní kólùkùhù kòlóhù alqur'an karim ìṣesí rẹ̀ gbogbo ẹ̀ kùránì ni èyí ò ní wípé kùránì ti ń rìn lórílẹ̀ ńlọ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam tó ń fi túmọ̀ sí wípé gbogbo òkè ìṣòro tẹ́dà bá wà nǹkan méjì péré ló lè yanjú rẹ̀ kí ni nǹkan ọ̀hún ilmu nafi' wa amalu salih ìmọ̀ tó lè ṣèyàn láǹfààní ìmọ̀ wo ni ìmọ̀ wo làǹfà ìmọ̀ àǹfààní ìmọ̀ tó lè kóyàn yọ nínú ewu níjọ́ gbẹ̀ǹdẹ̀ alikiyama ntọ́ba file mú kóyàn yọ nínú ewu ń jọ gbẹ̀ndẹ̀ àlìkíyàmà àti wáá jẹ́ kílẹ̀ ayé ó ó rọrùn bí ń tì nìyẹn. ìmọ̀ yìí òun náà ni pé qala Allah qala Rasul qala Sahaba. Allah subhanahu wa ta'ala ọ̀sọ̀ báyìí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó tu báyìí ó dẹ̀ mú lò bẹ́ẹ̀ àwọn sàábì rẹ̀ náà rọ̀dàlá ànú wọ́n dẹ̀ ṣe ìsísẹ̀ntẹ̀lé pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ torí bọ́lọ́wọ́n bá ṣe fi yìn wọ́n ó yìn wọ́n as-sabiquna al-awwalun min al-muhajirin àwọn ẹni àkọ́kọ́ nínú àwọn muhajirun àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n ti gbáwájú nínú àwọn tí wọ́n bójìṣẹ́ náà sọ̀rọ̀ sẹ́lẹ̀m tí wọ́n bá ṣe hijira látara wípé wọ́n dúró tẹ̀sìn bí nǹkan ṣe nira tó wọ́n ní rárá ojú ọ̀nà ni kò sọ́nà míì máa fọ̀nà yìí àsìkò kan wà ní dé tí ọ̀nà yìí ò ní jẹ́ ọ̀nà wọ́n dúró lórí bẹ́ẹ̀ lárúbáwá kó tó di náà sọ̀rọ̀ àṣìláàmù dé sedentary life lámọ̀ ni wọ́n live wọn ò ní sọ̀kọ́fọ̀ irú tìgbàlódé a dẹ̀ ti rí àwùjọ ńláńlá méjì tó jẹ́ pé àwọn ti nílọ síwájú nípa civilization Rome àti Persia ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ta ì ní ìmọ̀ àgbàlódé wọn yìí torí wípé wọ́n dì mọ́ Al-Qur'an wọ́n kọ́ àwọn tí wọ́n ní ìmọ̀ ìgbàlódé bá a ṣe ṣayé táyé fi yẹn jù tó ń túmọ̀ sí pé kí ni eléyìí òun nìkan ni oògùn àrùn tí ń ṣẹ̀dá gbogbo ìgbà tẹ́dà bá fẹ́ ṣoríire tó bá fẹ́ kí ìfọ̀kànbalẹ̀ ó wà fóun tó yẹ kọ́kọ́ fẹ́ kọ́ràn wọn yẹjú àfi kó tẹ̀lé ojú ọ̀nà yìí tí ọlọ́run bá fi wọn jíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam òun ló gbé wọn ga òun ni tí sayidina umar rudara anu ti ti ń ròyìn n tó mágbèga wa ni o ohun tó sọ wá di ẹni tó jẹ́ ẹni mímọ́ ẹni amòye tó jẹ́ wípé gbogbo ẹ̀dá àfi tí wọ́n bá wá yẹ̀ wọ́n á bi wá léèrè bó o là á ṣe é ṣe ni wọ́n fi rí ṣe ọ̀lẹ́lẹ́yìí ló fi pàtàkì ń gbogbo ògbà àwọn eléyìí wọ́n jí àfẹ́sìn torí pé kí ni kó lè bá àdọ́dọ̀ tàwa wọ́n á sọ àtàwọn tí wọ́n fààyè gbà wọ́n torí kẹ́sìn ó lè bá àríbi dúró sí nílùú Medina ìlú ìmọ̀lẹ̀ ìlú àpọ́nlé látara báyìí Allah subhanahu wa ta'ala wá sọ yìí pé. والذين taba'uhum bi ihsani àtàwọn tí wọ́n tẹ̀lé pasẹ̀ tí wọ́n ní ti dáadáa báwọn náà ṣe jà ramúramú fẹ́sìn wọ́n kọ́ wọ́n mọ̀ wọ́n mú lò wọ́n pèpè sídìí rẹ̀ wọ́n kọ́ wọ́n mọ̀ gẹ́gẹ́ bó jíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam ṣe fi kọ́ wọn wọ́n pèpè sídìí rẹ̀. allah subhanahu wa ta'ala ó ní radiyallahu anhu òun ọlọ́run ọba ti yọ́nú sí sí wọn wọ́rọ́dù àánú àwọn náà yọ́nú sí tọ́lọ́run ọba wípé ó lè kóró ṣùgbọ́n ìgbẹ̀yìn ń bọ̀ wá dùn ló fi jẹ́ pé kò sí ipò tí mùsùlùmí gbọ́dọ̀ bá ara rẹ̀ ntí kọ́mọ̀n máa mọ̀ ní gbogbo ìgbà ni pé òun ní sálàf sálàfù sọ́lẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé àwọn aṣíwájú ní ti dáadáa lófin ni wọn pé ẹni tó jẹ́ sálàfì òun ni ẹni tó jẹ́ pé ó ti dàtún bí ẹni tí ń fi ṣe àríkọ́ṣe ní ti dáadáa òun ni àwọn tí ọlọ́run ọba ti yọ́nú sí i torí Allah subhanahu wa ta'ala radiyallahu anhu wa radu anhu wa adda lahum jannati tajri tahtaha al-anhar ó ti wá pèsè ilẹ̀ fún wọn àlìjánnà nídẹ̀ra tó ń túmọ̀ sí pé kí ni olórí muhammad sallallahu alaihi wa Ifi ìfi tí ẹ ṣe ìṣiṣẹ́ ń tẹ̀lé lórí gbogbo ohun téèyàn bá ṣe bí àwọn ẹni ìṣíwájú ṣe fi tí ẹ ṣe ṣiṣẹ́ ń tẹ̀lé yẹn tọ́nà wọn bá fi yọ́nú sí wọn kéèyàn wá máa jẹ̀rán ní ìrètí kọ́lọ̀ wọn bọ́ yọ́nú sí yẹn bẹ́ẹ̀ ntẹ́ǹpẹ̀ nsàlàfíà tó ń túmọ̀ sí wípé ẹni tó bá jẹ́ sálàfí ìrìn bẹ lẹ́sẹ̀ bàbá alájọ rẹ̀ lórí kíni ọpọ́dọ̀ ní tabahuru fi ilmi nasir ìmọ̀ tó jinlẹ̀ lórí ìmọ̀ tí ẹ̀kọ́ ìgbìyànjú tó nípa lórí ìmọ̀ tí ó ṣe wá láǹfààní ìmọ̀ wo kí ni ọba adẹ́dà sọ bóòlù jíṣẹ́ náà sọ̀rọ̀ sálàm ṣe ṣàlàyé rẹ̀ bóòlù àwọn ẹni ìṣíwájú tọ́lọ́run ọba yọ́nú sí báwo ni wọ́n ṣe mú lò bí bó ṣe jẹ́ pé wọn ọ̀dà kan mọ̀ tẹ́lẹ̀ Allah subhanahu wa ta'ala ọwọ́ àṣẹ wọn ní ẹni mímọ́ jùlọ tó jẹ́ wípé gbogbo nǹkan àfi tá a bá dá padà sọ́dọ̀ wọn náà eléyìí ni ẹlẹ́mọ̀ náfẹ̀ ìmọ̀ tí ó kóyàn yọ nínú ìyà ọba adẹ́dà níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama àti amadu sọlẹ̀ ìwà máa mú ìmọ̀ yìí lò pẹ̀lú àníyàn wípé mo fẹ́ rí ojú rí ọlọ́run ọba níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama ó ní amẹ́lẹ̀ sọ́ọ̀lẹ̀ gbogbo ògbà solution sí problem ẹ̀dá nù ìwà ayapa sí eléyìí ó ní bídà àdádálẹ̀ gbogbo òṣèṣí tó bá ti yapa sí ti àwọn ẹni ìṣíwájú yìí bí wọ́n ṣe gbà á níwájú òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam nínú ọ̀rọ̀ ẹ̀sìn àdádálẹ̀ ni ìní ìmáàmù Daaru Tanzil ló fi ṣe ìkìlọ̀ pẹ̀lú gbólóhùn méjì tó lágbára kí ni tàkọ́kọ́ kò pamọ́ fún ó ìwà láyé ńgbà tó mọ̀ pé àwọn kan ọmọ ṣe fàǹfà pẹ̀lú ẹnu dídùn láti tú ọ̀rọ̀ ọlọ́run ọba ọba dẹ́rẹ́ Allah subhanahu wa ta'ala yàtọ̀ sí bí ọlọ́run ọba ṣe fi ń rojíṣẹ́ náà sallallahu alaihi wasallam táwọn sàbẹ̀ gbà á lọ́dọ̀ lọ́dọ̀ rẹ̀ rọdàlá àná pẹ̀lú ohun dídùn kí ló sọ ó ní àkúlẹ̀mọ̀ ajá àrọ́jùlù ajídẹ́lu min rọ́jùlìn tarakna ma nazala jibrilu ala muhammadin min ajali jadli subhanallah ṣé gbogbo ìgbà kan bá wá ajídẹ́lu min rọ́jùlìn torí pé ọmọ yẹn jà ọmọ presentation is a good polemics ọmọ disputation ṣe rẹpẹtẹ a wàá ju ti Jibrilu sọ̀kalẹ̀ fún mọ̀mọ́ a pàtì torí pé ìyẹn nìkan kàlà alfa kàlà kò possible ẹ̀ńtọ́ bá fẹ́ sórí ire kì í sèyìn a ah, gẹ́gẹ́ bí àpèjúwe Allah subhanahu wa ta'ala. oni a ngbati ju ara re oni ar-rahman ala al-arsh istawa oba ke o le ki ola lori ala arash re nbo ni ala arash olon oba wa so ara ta o ki lo fi sama tana arash olon oba fa fi wa tọ́lọ́wọ́n bá wá lékè ọ̀la lórí rẹ̀ níbo lọ́ba adẹ́dà wa fi sàmà amru wadih wudu shams fi rabi'ati nahar ó clear kò rújú káwọn sókè nàìjíríà ni àbókè àbókè india àbókè kínní ṣànṣànà tó ṣe tán níyà ọ wà lókè ọ wà lókè ọba adẹ́dàá máa ń sọ̀ kalẹ̀ ní òru gbẹ̀yìn bó ṣe bá ti tóbi ọlá rẹ̀ mu yóò dẹ̀ máa béèrè wípé ta ló ní bùkátà kó wọn bá gbọ́ ta ló dẹ́ṣẹ̀ kó wọn foríjì ta ni ó fẹ́ bẹ̀rùn fún kankan kó wọn fún un káwa sọ pé tó ṣé òru kẹta àgbẹ̀yìn ti Saudi ni àbí ti yín subhanallah ọ ò ṣe sọ wípé ńgbà wọn ní à ń kírun nígbà tó òun bá yẹ kúrò látàrí kó o sọ pé ṣé ìyẹ̀kúrò látàrí òun ti Egypt ni àbí ti Nàìjíríà àbí ńgbà táwọn ń kí irun mọ́gìrìbù ń bí ní two seven or after seven ńgbà míì àwọn kan ń kí ní after eleven lóru nílùú mi tọ́wọ́ gharib jiddan kí ló mọ gharib ni wípé àṣùbà tiwa dẹ̀ yà sí àṣùbà tiwọn nígbà mi àṣùbà tiwọn yà sí tiwa tó ń túmọ̀ sí pé kí ni bó ṣe wọ bá adẹ́dà ní sọ láàrin nọ́ọ̀sù tí ọba adẹ́dà subhanahu wa ala tọ́ba ti fi hàn jíṣẹ́ náà sallallahu alaihi application rẹ̀ sí ìmúlò ní ààyè tiẹ̀. àti ipò tó o wà ló ṣe mú wa máa wá fín ìdí torí pé ìwáfín ìdí ìkókò ìṣìnà ni torí pé kíni ó ti yapa sí bí Allah subhanahu wa ta'ala bó ṣe fi kóji iṣẹ́ náà sallallahu alaihi wasallam táwọn ẹni àwọn sàbí rẹ̀ rọ̀dẹ́lá ánú tí wọ́n dẹ̀ wá fún wa wọn sọ fún wa wípé ókè o ńgbà tí wọ́n sọ asiri wa o kaki nígbàtí zilu kulli shay tó bá jẹ́ pẹ̀lú kọ́ọ̀mà rẹ̀ pẹ̀lú fẹ́yì zawal ká sọ pé ok ṣé ti Saudi ni ká lò ní àbí torí láàrin Saudi gan ìyàpọ̀ wà ń bẹ̀ zuru Makka ati zuru Madina kò jọra wọn ti Riyadh kò jọra wọn ti Khawbar kò jọra wọn káwọn a máa ok. ti boni nbɛ sɛnsɛn ati sɛtɔn ni yalele ibi tɔ wa sheba si ba si bɛnɛ tɔba didi gbe eyan tɔju bɔnti ɔlɔngɔ musiba gbogbo ima sele ɔba ima mumali kurohim ɔlɔrɔ ɔtɛwasa ɔbalayi torí ɛgbà wa wá wípé ɛnìkan bilére wípé. al-istiwa kayf bó o lọ́lọ́run ọba ṣe lékè ọ̀la lórí àlà àràṣì rẹ̀ kí ló fi dá lóhùn ó ní al-istiwa ma'lum pé ó lékè ọ̀la ntá àmọ́ tí wọ́n bá ní ó lékè ọ̀la ntá àmọ́ ni wa kayfiya majhul ló ṣe léhùn nti ọ̀pọ̀ amọ́fẹ́ dání wọ́sùwàlà ànbú bìdàá ìwà máa tọpinpin rẹ̀ wípé èyí ń ní mọ̀ táwọn a sọ pé òun ní máa jìnlẹ̀ níta ní máa ni wípé kéèyàn gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba ayé bó ṣe fi rán náà sọ̀rọ̀ àlọ́ sọ́lám táwọn azàbẹ́ rọ̀dà àánú tí wọ́n dẹ̀ lò ó torí wípé a fẹ́ kígbésí ayé wa kó tòrò bí sẹ́yìn ṣe tòrò tẹ́ gba sàtífíkẹ́ẹ̀tì pegede wọ́n káre kí wọ́n tó jáde láyé àwọn náà fẹ́ gba sàtífíkẹ́ẹ̀tì bẹ̀ ntí ń jẹ́ máa jìnlẹ̀ nu òní ìmánu bíyí ká wá gbàgbọ́ wípé bó ṣe rí nu o ọ̀ràn yẹn ni tọ́ ọba adẹ́dà lọ sọ bẹ́ẹ̀ òjíṣẹ́ náà sọ asálàm dẹ̀ ṣàlàyé rẹ̀ àwọn sàábé dẹ̀ fi kọ́ wa bẹ́ẹ̀ òní ìmánu bíyí wájú ká gbàgbọ́ ọ̀ràn yẹn ni sọ wá rí ìbéèrè tó ń béèrè ìbéèrè níbí dáa ni jáde lọ́dọ̀ mi fáàkùrọ̀ yà ni jáde lọ́dọ̀ mi ó pàtàkì ó pàtàkì gan tó tó kíláfà ntọ́fà ni wípé tọ́ba ti di wípé ń tí ì sara rẹ̀ ń wọlé nínú ròrí nínú sọ̀rọ̀ sí nínú ṣe sí. Si ntí wọ́n fi rán ni sí wa ò ní rí bó ṣe yẹ kó rí mọ́ tí ọba dẹ̀ ti rí bó ṣe yẹ kó rí mọ́ ìgbàgbọ́ nínú rẹ̀ ò ní múlẹ̀ bó ṣe yẹ kó múlẹ̀ mọ́ tíyàn ọba ti ṣẹlẹ̀ mọ́ kí ni tí ó bì tí ó bì ni wípé àti múlò gan kò ní rọrùn mọ́ táwọn nǹkan yìí bá dẹ̀ ti mẹ́hẹ̀ tọ̀ ọ̀rọ̀ di irọ́ díodíò nù òní sí ni òní sí lọ nígbà tó ń bá ń sọ nǹkan tí ò dénú nígbà tó ń bá ń ṣe nǹkan tó gbàgbọ́ ìròrí rẹ ìsọ̀rọ̀ sí rẹ àti sí rẹ wọn ò papọ̀ kò lè yanjú ọ̀rọ̀ òlè ọ̀rọ̀ ẹ̀dẹ́ ò lè yanjú lórí eléyìí láíláí lọ́fà tí gbogbo àwọn afáwọn tí wọ́n fi ń gbégi lébi dáàt á ara o a gbọ́dọ̀ bá wọn ṣe a gbọ́dọ̀ bá wọn lù báyìí Imam Malik rahimahullah rahmatan wasa ó tún wá sùn kẹ́mi lẹ́yìn ètò ìkọ̀sùn ó ní àtúbọ̀tán ó mọ̀ yìí ìgbẹ̀yìn rẹ̀ la yuslih kò lè rátúnṣe ọmọ nínú tí ń bẹnu àkọọ́lẹ̀ tí ò ṣeé yí tí ò dẹ̀ ní yàtọ̀ wípé ìgbẹ̀yìn ayé ń bọ̀ wá dojúrú gbogbo ẹ̀ ó rí bákan but kí ni a fi tún ṣe kò ní í ṣe tún ṣe ìlà àyàfi ní tó tún ṣe lákọ̀ọ́kọ́. kí ló tún ṣe lákọ̀ọ́kọ́ yẹ̀kí àrídájú pé ọlọ́run ọba wà o ọ̀kan ṣoṣo ni o ó lékè ọlá lórí ara aláṣẹ rẹ o ọmọ ń tà ń ro ọgbọ́n ń tà ń sọ orí ń tà ń ṣe ìròrí wa ìsọ̀rọ̀ sí wa ìṣe sí wa ọgbọ́dọ̀ ṣe kòǹgẹ́ǹtì ọba adẹ́dàfẹ́ tíyẹn bá ti yẹ kúrò nínú ọ̀rọ̀ ẹ̀dá fẹ́yìn náà lè láwa ilẹ̀ ìrọ̀jọ́ yóò lé yóò lé yóò lé kò ní bá lọ sọ pé nítorí náà kò wá fi máa ń bá wọn ó ní táwọn èèyàn bá mú ọ̀rọ̀ ẹ̀sìn wá fún ọ máa fi ń tàwọn ẹni àkọ́kọ́ tó lọ́wọ́n bá ti fún wọn ní sàtífíkẹ́ẹ̀tì paasi certified certificate pé wọ́n ti pass kọ́kọ́ fi ṣe òṣùwọ̀n tí o bá rí kórí bẹ́ẹ̀ má ṣe o má tiẹ̀ ta sí i torí tí ìṣẹ̀sìn nígbà náà kò lè dẹ̀sìn nísìn torí wọn wà lánàá bí mi wà mọ́ ntaha alkara tó ń fi túmọ̀ sí pé kí ni àkóyọ ẹ̀sìn yìí ṣe kò dá lórí yàní ìtara gbẹrẹ fún àwọn ọmọ ìyá wa wọ́n ń pa wọ́n ní Chechnya wọ́n ń pa wọ́n ní Afghanistan wọ́n ń pa wọ́n ní Iraki wọ́n ń pa wọ́n wọ́láyé làásì kí gbogbo mùsùlùmí kọ́ máa bà wọ́n nú jẹ́ ọ̀ràn yẹn ni ọ̀ràn yẹn ni ṣùgbọ́n kí la fi ṣàkóyọ àkóyọ ni wípé ká ṣe tiwa bọ́lá bá ṣe ń fẹ́ níbí kálẹ̀ lẹ́nu wípé tá à ń bá ń bẹ̀ wípé ìwọ ọlọ́run ọba àwọn ọmọ ẹ̀yà wa ti ń bẹ̀ ń bí báyìí bá a kó wọn yọ yọ sọ pé mo ti gbọ́ bẹ́lẹ́sẹ̀ ń bá ń tiẹ̀ ń bẹ láàrin wọn tá à ń fi tìtorí tẹ̀sẹ̀ wọn jẹ wọn ń yà torí ẹ̀yin tí ẹ̀ ń ṣe dùá àlàzọ́hárì rẹ́ẹ̀bì àbà mú aláwọ̀ kú kí ẹsẹ̀ ń tí ọ̀rọ̀ àsọdí iṣu. yóò adi ntí program wa lọ rẹpẹtẹ lé lórí tí tó yẹ pé ntí bẹ́yìn gan ó ṣe ṣẹ̀sìn ó ra àwọn na na ó ra àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí wọn ó lè musbilu ni aṣọ kọjá fọkàdíyẹ kún ní gbogbo ń gbọn ló gbogbo ń tọ́lọ́ ọba ó fi sọ yí pé tó eléyìí tiẹ̀ tó bá mi ó tó bá mi sọ̀rọ̀ gan ó kù sí lára rẹ̀ ọwọ́ alẹ́ òun tara ẹni tí ò ní nǹkan sí a fún yàn fáqidu shay aliyuti kalla alifakalla Umar radiyallahu anhu when he said in his magical expression that we are a group of people. We, when he was saying we, referring to we then, was referring to the companions of the Prophet ﷺ, who Allah subhanahu wa ta'ala has dignified honor and accorded respect because of one thing, because of Islam. At any point in time, anywhere, when we prefer or look for honor, respect, or dignity in anything outside Islam, Allah makes disgrace our lot. That is what Umar said. This Islam is based on three fundamental issues injunctions of Allah, interpretation of the Prophet wasallam, and the understanding of the companions of the Prophet. Anything contrary to their own understanding is never a true Islam. And if it is not true Islam, there is no way it can lead us out of any predicament. There is no way it can solve any problem. It becomes imperative, therefore, for every Muslim at any point in time to learn the true Islam, the pristine Islam, the unadulterated Islam as taught by the Prophet wasallam and practiced by the companions. Allah subhanahu wa ta'ala had made the Prophet wasallam to know that there will be so many interpolations, incursions into the deen. Because of that, the companions of the Prophet ﷺ are always very tough against innovation. The great scholar of Medina, Rahimullah Rahmatan Wasa, Malik bin Anas, was never oblivious of these incursions. And that is why he made those two pronouncements at two different times, or three pronouncements. He knew, he heard that there were polemicism, disputations in a way that will subvert original practice. People will try to bring up debate. Okay, when you say that Allah comes down as it befits his sublimity in last third of the night, is it Saudi night or London night or Nigerian night? Subhanallah. By so doing, people try to intellectualize dubiousness and mischief. That is it. Allah subhanahu wa ta'ala, when he, was, when he said we should observe Salat Zuhur when Zawal takes place, is it Saudi Zawal he was referring to or American Zawal? or London Zawal or Nigerian Zawal. No. Zawal of any at any point in time when it meets you, it is time for your zuhur. Ghurub, that is the sunset, when Allah subhanahu wa ta'ala says that we should observe Maghrib when the sun sets, is it the sunset of Saudi that he said that Nigerians should follow? Or, you know, last two or three weeks, some people, there was a satanic text message going around, making the round that so, so, so night, the sun or the moon we prostrate in front of Kaaba at so, so, so, so Saudi time. Any person who supplicates around that time, Allah will accept his or her supplications. You know, a sister forwarded the text message to me and said, Sheikh, please comment on this. I said, This is audacity in falsehood. It's clear audacity in falsehood. And I now, I now replace, I, I now send to her the, the, the text of the hadith of the Prophet that when it is the last part of the night, the last one third of the night, Allah subhanahu wa ta'ala comes to the heaven of the heart as it befits, befits its sublimity, asking for anyone who wants to repent for Allah subhanahu wa ta'ala to grant his or her repentance anyone who has any need for Allah subhanahu wa ta'ala to meet his or her needs, anyone who has anything, a supplication to make, so that Allah subhanahu wa ta'ala grants it. The Prophet said, This will be the situation until it is time for Fajr, Fajr Salat. And that is, and in the hadith again, it went further and that is every night. Sallallahu Alaihi Wasallam. We are not being enjoined out of the mercy of Allah subhanahu wa ta'ala to follow the night of Saudi Arabia. We are asked to follow our night here. The people in London are expected to follow their own night. There was a time I was asking one of my brothers who was abroad, he said, Ah, Sheikh, our own Maghrib now is around 11 or oh. one we must have 11 p.m. One we must have said our own around 7 or before 7. So definitely when they are observing fasting, it will be a longer period for them. And they must have taken their suhoor as early as 4 o'clock. When we take our own at just to 6. And we break our fasting around 7 o'clock. Well, they, they took their own suhoor as early as around 4 o'clock a.m. And they are breaking around 11. SubhanAllah. Ah. <laughs> you see, this is it. Allah subhanahu wa ta'ala has not asked them that, okay, because it's longer for you now, show, follow Nigerian time. La. You follow your own time and your situation at its the cause to meet the injunctions of Almighty Allah subhanahu wa ta'ala. In time, it makes things easier for you. So that Nigerian uh, Nigerian Muslim will not say, okay, when is the time for Maghrib in Saudi Arabia, so that is the time I will use for Maghrib. Or something of that nature. La. You not do that. That is very important is very important. This, the polemism that confuses the society, you know, subvert the original pattern brought by the Prophet ﷺ. It started long time ago, and the scholars of Sunnah, scholars of Salaf. When we say scholars of Sunnah, the scholars who we interpret the message of Allah subhanahu wa ta'ala according to the interpretation, the tradition of the Prophet Wasallam, as practiced and understood by the companions. We're always there. One of these scholars was Imam Malik. He said, he replied them, said, أَكُلَّمَا جَاءَ رَجُلٌ Is it, كُلَّمَا any time, جَاءَ A person comes, أَجْدَلُ min rajulin." because he's good at disputation more than the other person. تركنا ما نزل جبريل على محمد من عجل we now leave what Jibreel from the heaven Allah subhanahu wa ta'ala sent him with to Muhammad sallallahu alaihi wasallam we drop it because of the disputation of a person who is not a prophet is never his mouth is never guided. His thought is never safeguarded. Nothing about him is safeguarded. We now leave it for, you know, the statement or the practice of a being who Allah subhanahu wa ta'ala says, La yantiku anil hawa. He does not say anything of his own. He does not say anything out of his desire. In wa illa wahyu yuha. Anything he says is a revelation from us, revealed to him. Because of that, Allah subhanahu wa ta'ala says, لَقَدْ كَانَ has been. It has never changed. Even those who are before, they, they, they make effort to meet that standard, but Allah never gave them. What, is, what did he say? The Prophet He said, This day is supposed to be the day of mankind. The nations, the Jews before us, they thought it was Friday, it was Saturday. They held to Saturday. The Christians thought it was Sunday. They held to Sunday. But we are the community, the nation of exactitude. We came last and we are the forerunners. We are the last comer who will be the leaders. The last comer, the last nation, and we will be the leaders. Allah subhanahu wa ta'ala has guided us to that day and that is Juma. It is more important, more rewarded than even the day of Eid al-Fitr and Eid al-Adha. It's so? sallallahu alayhi wa sallam in Hadith Sahih. He said, on that day was Adam created. On that day he was put in Jannah. On that day he came out of Jannah. On that day Allah subhanahu wa ta'ala was forgiving to him. Allah forgave him on that day. On that day, there is a particular point time of time. No believing person will supplicate to Allah except that Allah will accept the supplication. He said, the time is very small. It is as small as the sitting period of the imam doing khutbah and juma, So as not, for people not to, mislead, to misunderstand it to mean that is the period. It said, look for that time between us and Maghrib. Sallallahu alayhi wa sallam. See exactitudeness of the Ummah. Sallallahu alayhi wa sallam. Everything clear. And that is why it is said said, Taraktukum ala mahjati bayda. I've left you on a very clearly illuminated pathway. Leluha kanahariha is so illuminated that the, its night is just like its day. Nothing is hidden. La يزيغ anha illa halik. No one veer off the path except one who is destroyed. That is why Allah سبحانه wa ta'ala لقد كان لكم في رسول الله أسوة حسنة It has been there. Every nation desired to meet his standard, to meet his, but none of them was able to get it. You are successful people for believing, just for believing Allah subhanahu wa ta'ala Muhammad sallallahu alayhi wa sallam, Allah has guided you to that. Be fair. Allah says, Ya ayyuhal ladhina amanu, aminu. O you who believe, believe truly. Be firm with your belief. to seal it up. Allah subhanahu wa ta'ala says, ما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة في من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا سبحان الله It is not, it's, it's inconceivable, it should not be the attitude of the believing man or woman. When a decision Allah subhanahu wa ta'ala has given an injunction and the Prophet sallallahu alayhi wasallam has explained the injunctions of Allah subhanahu wa ta'ala for them not to have another choice other than the way of Muhammad sallallahu alayhi wa sallam. وَمَا يَعْصَ Wa وَرَسُولَهُ Whoever acts contrarily in rebellion to the way of Allah subhanahu wa ta'ala as explained by the Prophet sallallahu alaihi wasallam such a person has gone astray clearly subhanallah that is it that is the import of the statement the pronouncement of Malik bin Anas rahimahullah a person came to him. Such a person was given to disputation, the polemics. And he was asking Imam Malik, Rahimahullah Ar-Rahman ala al The compassionate Allah, law of mercy, is over and above his throne. Kif how? How is he over and above his throne? Malik bin Anas, rahimahullah, Mutawasa said, he retorted, he replied, Al-Istiwa Maalum. To be over and above the throne is a known expression. We know it. Then he asked further, Wakefia Majhul. How is he standing on the throne, reclining on the throne, or how? How is he on the throne? It is not known. It is beyond the intellect of man. You, you know, so many there are so many issues your intellect cannot comprehend. Or that where is the soul in your body? Can you explain it? You know, there was a king. This king used to visit prison yards to ask the inmates what was their case, such that if he has, if he, if there is a, a lack